ti ṣẹrú láwùjọ rẹ ó sọ ní dẹni ẹ̀yìn fojú gba ẹni àìnímọ̀ tó péye ó mú ní sí ni kí ló yẹ ká wá kí ló ṣe pàtàkì ìmọ̀ ni kí ló yẹ ká wá kí ló ṣe pàtàkì ìmọ̀ ni kí ló yẹ ká wá kí ló ṣe pàtàkì. ọmọ ṣàlẹ̀ wá fakọ wọ̀lú òde bí ẹni òṣogeri òde ọ̀làjú òde bùgádé ẹ̀bá òbóde o ẹ má fọmọ wọmọ ẹni bá fọmọ rẹ̀ wé ṣàlẹ̀ á lù ú tí ẹ̀ o. Àlàdé ọmọ ṣàlẹ̀ ń wá káàbọ̀ ẹ ṣe dáadáa lọ́dọ̀. Ẹ sẹ́yìn àfẹ sórí ìdí náà àfẹ sórí ìdí. láti ẹni yóò pàjù báyìí. ṣé mo ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ náà. pẹ̀lú ìmọ̀ ọ̀dà ẹ tẹ̀sẹ̀ lọ yára ẹ lórí igbó. ṣé pàyà mi ni ṣé pàyà mi ni. ẹ mọ wọn fi kíni ìṣèwà mi. kíni tẹ̀yìn òkú kúrò bẹ́ẹ̀. àwọn àwọn gbọ́ ọ̀hún sọ̀bọ̀ ọ̀wà sábà wà ah, ah. wọ́n nígbà ọ̀hún fún ọ̀dọ̀dọ̀dọ̀ wa wọ́n ní ọ̀dà bá wà ní mẹ́gbà kọjá. gbọ́ngbọ́ ní ní wọ́n dé wọ́n dà ń bẹ̀rẹ̀ sí ṣòkòtò yín tẹ̀ bá múra yóò wọ́n ní ṣòkòtò yín. wọ́n ah. fi sanitize mo sanitize gbogbo rẹ̀ dànù bẹ́ẹ̀ tí dùn wà nǹkan ò lè ràn yín mọ́ gbogbo rẹ̀ kí ah. wọ́n dàbò sí wọn yín yóò kú dànù ni. ìyá rẹ̀ mi. èkó bá a lára mu sa òní bó ṣe nígbà gbogbo ẹ̀mí bẹ́ẹ̀ fẹ́ tí yóò. sálẹ̀ láti lálẹ́ ẹ̀rẹ́ tó ń rí ẹ̀rẹ́ nǹkan ni. dáàmà sọ parí ayé nù bí ṣe ọ̀la ọmọ náà yọ̀ ọ̀la já wọlé já wọlé já wọlé. ẹ ẹ ti kẹrù ẹ ti kẹrù. ẹ lọ bẹ ọkọ ẹ lọ bẹ ọkọ. ẹ bá a fẹ́ mu. Bọ́lá jẹ́ ń gbé, ó jẹ́ ń gbé. Ṣé mo fi ní ogun àlejò náà? Ẹrù yìí pọ̀. Ọ̀pọ̀ rẹ̀ tó tó bá wù. Ẹlẹ́bùrú gẹlọ lọ́wọ́. Ìyá Sálíwá, tó ti di ẹlẹ́bùrú gẹlọ lọ́wọ́. Ẹ̀yìn ra mọ́tò wọn mìíràn. Ó ti gbé mọ́tò lọ́wọ́ wá. Ayọ̀ yù. Ìyá Sálíwá, ìyá Sálíwá. Báwo mọ́tò ọmọ mi? Báyọ̀. Welcome to the Wonderland. Báyọ̀. Welcome to the Wonderland. Ọ̀yà gbé bẹ̀rù gbé bẹ̀rù gbé lọ́wọ́ wájú. Kólé gòkè fúnra rẹ̀ àbí? Kólé gòkè fúnra rẹ̀. Ọ̀lẹ́ ń jìnnì kìí

ọkọ̀ ẹ̀kọ́ nù. ọ̀yà ìwọ jókòó tó dẹ̀ kì í ṣe ẹwẹ́. ọmọ ṣàlẹ̀ wá fakọ̀ wọ̀lú òde bí ẹni òṣogẹ rí òde ọ̀làjú òde bùgádẹ. àwọn ah, èkó dùn ún. èmi lára rẹ̀ èmi lára èkó dùn ún. kódà èkó fún nǹkan ní bẹ́ẹ̀ ní èkó. ọjà pọ̀ mọ́ ẹ̀kọ́. báàgì tá a kọ́kọ́ báàgì owó ni owó ni owó ń bẹ nínú rẹ̀ ká kọ́kọ́ tú. ìmọ̀ àkọ́wé wálé. ó mọ̀ ní sàgbákò ayé. Ah, ah, bàbá ò tí ì dé ọmọ bàbá dé kò rí nǹkan kan mú ah, kí irú irú èrè wo wá <laughs> tó bá mi ṣe. ṣé ìwà ló lọ́wọ́ ọkọ sí ẹngìlì o ti náà pa lọ́jú ọmọ ìgbàlẹ̀ wa yóò lọ tó pàtẹ àwa náà pọlọ ta ló nù fìjọ sẹ́mi ni abẹ́ bàbá rẹ tó jẹ́ pé bórí rẹ̀ ṣe pààrùn ọpọlọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ máa ń bú bàbá mi nù. ìbò yìí yìí ni kí ló wá fóònù kò sí rí gan-an. báwo èkó dùn hmm. èkó dùn báwo ṣé rí wọ́n mọ̀ wípé èkó èkó ogun tí wọ́n gbọ́n hmm. máa rò pé kí ni bẹ́ẹ̀ lè pa oríṣiríṣi nǹkan mo rí wọn. tó pọ̀ rẹpẹtẹ. Oh, sẹ́rí pé kò ti wà òun gan lé ọmọ pè ní òkè òkun hmm, torí hmm, hmm, orí òkun téńté báyìí ni wọ́n gbé kò sí omi lọ báyìí omi lọ báyìí èkó wọ́n wá ń bẹ lórí òkun. èyí ló fi ń pè ní èkó arúmisálẹ̀ gbẹlẹ̀gbẹ́. màámi èkó ò lómi sájà rẹ lọ́n pa ṣé ló ń bọ́ mi sọ̀rọ̀ ẹ̀. ilẹ̀ pọ̀ báyìí. Ah! <laughs> èkó dùn wá rè èmi náà ṣe rí nítorí ẹ̀ náà ló ṣe rí gbàmùgbàmù bí ẹ̀fọ́ etí jò. àbẹ̀ ah, yín ló jọ. mami dúró dúró dúró sí òsì nígbà tí mo ń bọ̀ mm. ó ní nǹkan tí mo rí o. kí ni. Ah, àbúrò àríkẹ́ ni ọwọ́ ń bẹ lára ọmọ òun o ó dẹ̀ pé nǹkan ti ń ṣe ó ti ń sáré lọ báyìí ní sáré padà báyìí ní sáré lọ báyìí ní sáré padà báyìí ah, hmm. wọ́n wo ló pé kí bẹ́ẹ̀ ni ń pariwo wọ́n dé o wọ́n ti dé o ẹgbẹ́ dé o. ẹ wo ìtòsọ náà tó bí ó ṣe sí ni ah, àwọn wọléwọlé ló ti dẹ́lu wá ó tó jẹ́ pé tí wọ́n bá yọ báyìí ẹlẹ́kọ̀ọ́ wọn sẹ́kù ni tó bá wà nù mọ́tò ó fẹ́ lè jábọ́ nù mọ́tò. àkílẹ̀ ah, lè tó yọ. tó tó bá ti wọlé rẹ yóò rí mú dá jáde náà ni. ṣé kì í sáwọn tí mo wọ aṣọ fún báyìí àwọn oníṣẹ́ ìjọba. Ah! wọn ò gba nonsense wọn ò gba elegidence rárá tó bá ti wọlé rẹ báyìí tó bá ti lè rí nǹkan kékeré mú báyìí wọ́n mọ̀ ọ́ la ni. Agodi bíi bò. Ah! torí rẹ̀ ló ṣe ń sáré ipò wọn tún ti ń bọ̀ akọ́lé kékun lé kó gbọ́ kó sọ fún toko nù. ajẹ́pọ̀ lọ́bùn nù. Ah! àwọn tó bá lọ́bùn ni wọ́n máa ń mú. ọmọ sáré wa kì máa ń ṣe àwọn tó lọ́bùn nìkan. Eh. tó bá wọnú ilé rẹ̀ wọn ò lè ṣe kọ́ má rí nǹkan kan. tó bá ti rí báyìí ìbá máa ju ẹ̀kan náà báyìí ẹ̀ eh, kí náà ti ń pe kinní ìṣẹ́ẹ̀sì ah, oh. nù. tó tó bá ti mú báyìí agodi ni. <laughs> torí rẹ̀ lórí káàkù ṣe ń ṣe ságbàsólà ságbàsólà torí tọmọ òun ṣe káàkiri tí orí wọn ti yọ báyìí yóò tètè máa sọ fún àwọn tí yóò ti gbọ́ tó ní káàkù sì tètè máa tètè tilẹ̀kùn yóò máa ṣe gbogbo pé. Ah! ẹ dákun jọ wọn kú òun sí gbogbo rádà dáhùn. torí òsì lé ni wọn ilé yìí ò ṣe gbé bóyá ìyànnàbò ìyànnàbò yóò ṣe bọ́ ti máa ń ṣe kò tiẹ̀ yé mi wọ́n sàárì nǹkan tí wọ́n mú jáde. wọléwọlé bọ̀ èkúté ilé ìparamọ́ yọ̀mọ̀yọ̀mọ̀ ti kànjọ̀gbọ́n yọ ilé rọ̀gbọ̀n ẹ wá wo mi tó fi wẹ̀. gbogbogbẹ̀ lórí irọ́. ẹ wo bi tẹ́yìn sùn. gbogbogbẹ̀ lórí irọ́. ilé ìjàlẹ̀ sí iyín kọ́ o. gbogbogbẹ̀ lórí irọ́. fungus parigyra. gbogbogbẹ̀ lórí irọ́. ọfíìsà numesi. gbogbogbẹ̀ lórí irọ́. ọfíìsà kò gbèrègbè. gbogbogbẹ̀ lórí irọ́. àbàwọ̀tán. ọ́fíìsà àdìsá. yẹ́sì kọ́ńtínà ló sọ fún pé tá a bá ti wà is immediately effect without informing anybody. Under section surveillance investigation rule one immediately with suspect and other move. Ah, yeah. about France. About uh, turn. Uh, about turn. It is in conjunction. In conjunction. With together. Togetherness. Yes. Ah, about activities. About turn. About turn. wọléwọlé bọ̀ èkúté ilé ìparamọ́ yọ̀mùyọ̀mù ti kànjọ̀gbọ́n yọ ilé rọ̀gbọ̀n ẹ wá wo mi tó fi wẹ̀. gbogbogbò lórí irọ́. ẹ wo bi tẹ́yìn sùn. gbogbogbò lórí irọ́. ilé ìjàlẹ̀ sí yín kọ́ o. gbogbogbò lórí irọ́. fọ́ngà sparagyra. gbogbogbò lórí irọ́. ọfíìsà númẹ̀sì. gbogbogbò lórí irọ́. ọfíìsà kò gbèrègbè. gbogbogbò lórí irọ́. ẹ má fi àwa nìyẹn ẹ̀rọ rẹ̀ dá ẹ̀rọ ìwọ rí wa bó rí wa. ó ní yìí òun náà ló sáré wá sọ pé. sọ bẹ ń gbọ. ọlẹ́yìn tó bá ti bọ̀ àti ẹ̀wá pé kílẹ̀ ẹ̀jẹ̀ sí ráìsì ní kásìlẹ̀ àbẹ̀bà. ẹ̀ kọ́kọ́ rẹ̀ ní kẹ̀sì. ẹ ẹ ọkẹ fún wa ní ófúlójú pẹ̀lú spaghetti bololo ni. àwọn àbá tẹ kọkẹrẹ ìjẹ̀bù fún wa ni. ẹ eh, ìwọ wa ń sọ ẹdi town crier òun pariwo kiri òun pẹ̀ fún òun sọ fún gbogbo ẹ pé wọ́n ti ń bọ̀ everybody wa ń sá wọ́n ń sá jẹ́nẹ̀jẹ́nẹ̀ wọ́n lọ palẹ̀ nǹkan wọn. àlọ́ tiẹ̀ ń tí fo àfi bí etí orí lẹ́gbẹ̀sẹ̀ ló wá ju wáṣọ rẹ̀ sílẹ̀ sórí bó ṣe táyé rìndì rẹ̀ wó rí ọ ní ìtì. ara sà kò dé lóṣù ọba bẹ́ẹ̀ jẹ́ kó fìlà kọ́mọ̀dọ̀ aṣọ fún ẹgbẹ́ ẹ ti dé. a ah, fìlà tàwa eh, ìjọba. Eh, by the power conferred on me as a superior officer of a eh, sanitary inspector èmi ni mo fẹ́ lọ ṣe investigation mi yìí. ẹ ah, fúnta. Mọ̀rún. Ilé ẹ̀kọ́ lẹ́rù. Ẹgbẹ́. Báyìí báyìí Do your work well well. Yorùbá ni ọ́. ẹ Yorùbá ni mí mo ṣe ìjọba ni. nígbà tí nǹkan máa ga bọ̀. ẹ mi ti ga bọ̀ Yorùbá ni mo gbọ́dọ̀ ṣiṣẹ́ mi with eh, conduction with government. ọ̀hún náà ti conduction ló bọ́ta lóru kọ́lọ́ wọ́n sàmúlò gbogbo wọn. ẹ wọ́n ti tọ́ èló lélẹ̀. omi ìlú ni odidi ni. one thousand hmm. one thousand èèyàn mélòó ni bẹ̀ lára one thousand. èèyàn méjì ni. ètò ìjẹ́jà àwa mélòó làwọn. èèyàn mẹ́ta. tàbá tí orí mẹ́ta

àwọn omi bo ojú tẹ́ ń lò mí. ẹ ò ní láti béèrè ọ́fíìsà rẹ̀ sá jẹ́ kí n omi nílé yìí náà. Ah, omi kọ́ nílé yìí àgbo ni o. omi omi omi ni sùn. omi dà. a fi ń wẹ̀ ní ayé. àdìjẹ́ àmọ́ ń bọ̀ ẹ fi ń wẹ̀ kí n wo omi tẹ fi ń ah, wẹ̀. omi ti wà contaminated. ṣe kọ́kọ́ yẹ̀ wò ni. ó ti wà contaminated kọ́kọ́ bù straight yẹ̀ wò ni. ó tún ń lò. àwọn tó yí ìwẹ̀ mi àmú. ẹ fi ń wẹ̀ mo rẹ̀ wá ní body rasis. ó ní o rà rẹ̀ pálapàla níbi ara ọ̀pọ̀ rẹ̀. mo gbàdúrà fún ẹgbẹ́ lágbára. omi tẹ̀ mú bọ́. bó o ṣe wà iced. ìwà máa fi sómi tó fẹ́. pẹ̀lú sniper. òun lélẹ̀. Mm, torí ẹ̀ la fi dé. ilé ah, fi dé kí ni. you are you you you you you you are bomba lipstick. Ah! mo wọ̀ jẹ́ kí n lo thermometer. ó better. bá mi fi filter ṣẹ̀kẹ̀. You criminal by preparation. hundred percent criminal. ṣé o mọ̀ wípé bó o ṣe wà yìí ẹ ti wà contamination hiv contamination adulation important sickness nínú ilé yìí. Ah. so wára ìsàn tí mo ń sọ yìí ojú ara bẹ́ẹ̀ ni ó ti máa pa ọ́ bọ̀. bẹ́ẹ̀ni lọ́wọ́ àkọọdá yìí. títí tó bá fi dé agbede méje ayé òun ọ̀run. agbede méje ayé ọwọ àgbẹ yọ wà lẹgbọ àfi bí ìgbàgbọ́ arúgbó yọ wà bọ. lẹgbọ àbí bí yàmù yàmù ah. ni. ni. lè gbé àwọn studio. ó lè tètè ojú ta but sushi jẹ kò sáì tó ṣe nígbà tí mo wọlé tí mo test omi omi yìí ti wà contaminated ah, spirogara wà bẹ fungal wà bẹ ṣe nígbà tó wá gbé omi ẹ gbé taba gbé dé lab mo mọ̀ pàrọ̀ photosynthesis àbí wà. dókítà mú bẹ́ẹ̀ ni àìsàn owó ló pa coronavirus. bẹ́ẹ̀ ni àwọn wà ní ẹni ẹni ò lè mọ. ìbẹ̀rẹ̀ rẹ̀ gan-an. bẹ́ẹ̀ ni head of the system ah. òun lè ṣe gáì kéde rẹ̀. fún nǹkan tẹ́ wá ṣe. Eh, wọ́n máa bá a dé ọ́fíìsì.

ti sí mi lápò. ẹ ẹ sẹ́yìn. o ti ń gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́. driver ń kọ́rọ́ fún. no wait wait now pick me they hand me for front okay. now take and then look me they put am for herself they put am. sọ ọjà àfa àfa ni wọn put am fún. Ah, ọwọ́ tó wá sí ìbọ̀lẹ́ ló ṣe yọ. ẹ ṣe máa ń ṣe wà lá kọjá mi ni. ìwà àtàtà bá dé ọ́fíìsì. a ah, ọ́fíìsì àdìsá. a máa bá ṣe a máa bá ṣe ṣe. ẹ̀wẹ̀ ẹ̀sìn wọ́n jẹ́jẹ́ o ẹ̀sìn wọ́n jẹ́jẹ́ o. pàdé wo pàdé wo irọ́ pàṣẹ kọ́ aláǹkọ́. wọ́n gbé kámẹ́rà sọ̀dọ̀ tẹ̀. àtọ́ ni lórí ilé mi. ọyá ni tó ọyá ni tó ẹ mú mọ́wọ́ mi. ọyá ni tó bàbá rẹ̀ ẹ jẹ́ kọ́. káàrọ̀ tó ṣàdéwọ́ wá ti dé tó ti lọ tó lóun lọ káàrọ̀ rẹ̀ o èmi ò mà tí ì rí. yọ̀ọ̀kùnrin màdí ò ṣe mí tiẹ̀. kí ló ń ṣe mí ọkàn mi tiẹ̀ tẹ́ kó olúkúlùkù mi sùn. ọkàn tèmi náà balẹ̀ ọkàn tèmi náà balẹ̀ àbí torí àbí wà láàárọ̀ wò nílé kọ́mọ dé ta ìdìbò àìká kó pé òun bọ̀. tọmọ pé mo lè jókòó ní ìsìn yàtí mo ti ní typhoid. typhoid. ẹ̀ẹ́ ọ̀dọ́ orí rẹ̀ orí typhoid rẹ̀. tẹ́ bá tiẹ̀ ní gbogbo yẹn tẹ́ bá ti ní kòrò ìtókù kéré ìlú kí lọmọ ọdún. yóò mọ̀ pé yóò mọ̀ pé mi eh, eh ẹbẹrẹ o ẹbẹrẹ o. ọmọ tí mo ti ẹ̀dùn rò níṣẹ́ ni pé hmm. nítorí ń dá mi láyà báyìí ni pé ló ń dá sí ní òtú bó láti rí ìmìíràn ṣe ní túbẹ̀ lórí ìsìn tó pé tó bá ti pé àwọn kidnapper tó bá ti pé wọ́n gbé ah. tó bá ti lọ mú ten million wá tó bá ti lè mú ten thousand wá ní eré nísìn bàbá bá lẹ́sìn ogun fúnra rẹ̀ búrẹ́dì òun lórí. Ah èwo tọ́mọ̀tì ẹnìkan ta balẹ̀ kọ́ta ọmọ ẹ̀ àtìyàwó kò ka owó tá à ń sọ yìí. ètò ìyẹn tẹnu wúlò àtàn lórí fámìlì wa ah. ẹgbẹ́ tí mo wá ń sọ náà lò ó tí mo ń sọ nù ó mm. lákẹ́ni mo ti wò pé mo bọ́ kan ṣoṣo ọ̀gá ìmọ̀ pé yóò pọ̀ kàn mí yẹlẹ yẹlẹ. mi ọmọ dúdú. òdòdó bọ́ ẹ bọ́ ah, ẹ bá yẹ kó bọ́ síbẹ̀ ẹ bá yẹ kó bọ́ ọmọ sàlẹ̀ wa. Abọ́ ló ṣe ń rìnrìn báyìí torí ọlọ́run. Òde ò tí ì jẹun, ò tí ì ṣe gbogbo, ò tí ì kí wa lóye ẹ fò kí wa ojú ọkọ̀ jáde. Ẹ̀mí bàbá rẹ ti dé fàràǹdà báyìí. Ẹ mo lọ káwọn ọ̀rẹ́ mi ni. Olùkọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀, òjòkó, gbogbo náà òjòkó, ó wa, ó ń gbé òun káàkiri òun náà lọ káwọn ọ̀rẹ́. Ojú èmi èkó tí ń kó káàkiri ní ah. òkè kò dé ṣe báwa ara nù ní sá èkó gan ti tó wa náà ní báwa ọlọ́pàá èkó fún àwọn kan. wo bàbá rẹ ẹ̀mí rẹ ti dé fàlàndà o ah. tètè tètè so mọ. lọ́dọ̀ fún ọ̀rẹ́ mi èmi náà ní wáyé ojú òfin ara rẹ fọwọ́ kan bọ́dọ̀ ti ṣe ṣùgbọ́n ọkàn mi ti ṣe transport èmi ah. nìkan wà ní ìṣe. ǹjẹ́ wọ́n bí mi gba ìmúni lọ sakọjú ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ kí lẹ́wà jẹ báyìí láti ìgbà tí mo dáwọ́ pé ẹ bá ní bíi wípé ẹ bá sọ pásárà ló kó sí ilẹ̀kùn yàrá ọ̀dọ̀ mi pé mi ti wà báyìí. Ah. ó ti tì í. bó ni o ṣe sílẹ̀kùn lójú ń dùn koríko ìsìnkí mi àgbà kò lè tí kọ́kọ́ yóò ah. ti pa ní gbọ̀ngbọ̀n wòlé wòlé bọ̀ èkúté ilé ìparamọ́ yọ̀mọ̀yọ̀mọ̀ ti kànjọ̀gbọ́n yọ ilé rọ́gbọ́n ẹ wá wo mi tó fi wẹ̀. gbẹgbẹgbẹ lórí irọ́. ẹ wo bi tẹ́yìn sùn. gbẹgbẹgbẹ lórí irọ́. ilé ìjàlẹ̀ sí yín kọ́ o. gbẹgbẹgbẹ lórí irọ́. kọ́ńgà spirogyra. ọ̀fíìsà lóyèsì. gbẹgbẹgbẹ lórí irọ́. ọ̀fíìsà kò béèrè gbè. gbẹgbẹgbẹ lórí irọ́. ẹ dákun kí ló sí o. Mm, mm, mm. kò sí ṣé ń bàtà ẹ ti rí wa kò yẹ kẹ́ mọ̀ pé ẹ ti lu òfin ìjọba ẹ̀rí wa ẹ̀yin tẹ̀ mú balẹ̀ ẹ̀ wá ṣe bí ìgbà pé ẹ ní ẹ̀ ṣe bí onímọ̀tótó. mo ti ń gbálẹ̀ mi fẹ́ tó dé àwọn oníbàárà mi fẹ́ dé torí bẹ́ẹ̀ mo ti ń gbálẹ̀ tí mo ti ń ṣèmọ́tótó gbogbo àyíká mi. ẹ ẹ tẹ̀wé tó tó kọjá dé ìgbà tẹ́gbà rẹ̀ bẹ̀rẹ̀ gbogbo rárá bẹ́ẹ̀ tí wà bẹ́ẹ̀ tí wà ẹ̀ máa dẹ́wọ̀n ẹ̀ máa dẹ́wọ̀n. Ah, ẹ ní sùúrù yẹ ẹlẹ́rọ ṣé ẹ rí ẹ ti rúùlù sí àṣẹ orílẹ̀-èdè ẹ kọ́ wò ná ibi tẹ́yìn ti ń lo àwọn ata àwọn ata tòmáàtì fífọ́ àwọn ẹ̀sà tòmáàtì ẹ̀wòrán wọ́n tún mu pàrágà. Ah ẹ̀rà àkọ́kọ́ nìyẹn gbogbo lẹ̀ onípàdágà ìtò wá bí mi inú jù tẹ̀tí rúùlù tẹ̀tí tẹ̀tíjọba ni pé bẹ́ẹ̀ ti wà yìí ẹ̀ ń ṣe kinní lábẹ́ o ẹ tún wo kinní ọkọ yín o tún ṣe kinní lábẹ́ ó ní kéèsì mélòó ó ní méjì ẹ tún wá ń lo ẹ̀rọ táwọn èèyàn ó fi jẹun ẹ wà àìsàn ẹ wà sakulétẹ̀ ẹ̀dẹ̀ ẹ wà dìdìsì yóò wà pọ̀ two cases lọ́rọ̀ you bleed under the Eh, eh, your father of your husband, then they bleed another bleeding. First is two bleeding. Yes. Yeah. Àbínú. Ọ̀fíìsà Mufu. Yes, sir, Ọ̀fíìsà Àdìsá. Lọ́ba mi eh, filter omi wọn yẹn wò bóyá ti wà filtered so ah. that màá lè mọ gbogbo necessary. Ah, ẹ máa wo kankan dáàbò ọmọ tẹ bá wà. Kí ló dé? ẹ dákun mo mọ̀ pé ẹ̀wà yín ò ní wá lásán wọn ò wá kankan ṣe sí ẹ dákun mo ń bọ̀. àwọn ọjà tẹ̀sí ẹ̀ náà tọ́ta ń tẹ́wọ́ pẹ́rẹpẹ́rẹ́ bí ẹ bá pè é. ṣé pọ̀lọ́ ọmọ ẹ̀ gan o àkọlẹ̀ kó lọ jí lọ ẹ lọ tábí. Ah. ẹ wo gbogbo surroundings ẹ ẹ ẹ mú ah. dọ̀tí ẹ ṣe dọ̀tí. kí ló dé kí ló dé láti láti láti bóńbó ni kí lẹ fẹ́. kí ń gò láfẹ́ orúdo ó ah. ṣẹnu bí aràn tó ń boyún jẹ́ ó eh. ṣẹnu bí ìparí ọmú òun rojú burúkú ẹ̀ bọ̀ ṣé àwa ló ń bá rí pé ẹ kí la fún kí la fún eh, eh, màá treat fọkọ pẹ màá make sure kí mo treat fọkọ pẹ. yẹ́ẹ̀ bá kú kéèyàn fẹ́ pọ̀ ní fàyà. a ò fi bá bàbá ìjẹ̀sì tálẹ̀ ìsì ẹ̀. èmi lọkọ ẹ èmi ni mo fẹ́ sílé. ọkọ ẹ ọkọ èmi lọkọ. ṣáàjà bíu ìwọ ọkọ kékeré torí kó jọ òkè ní ọ̀rọ̀ akú ẹlẹ́dìí àbọ̀rọ̀ akú o bá lọ pápó ìdìbò sájẹ́rẹ́ bí ìtàgbò tí ìbá pé nọ́ńsẹ̀ǹsì pẹ̀lú ọkọ ẹ̀kọ́ olóko títí tàbí pápó jẹ́ kí ìsọ nǹkan tó ṣẹlẹ̀ tó o bá mọ rúbẹ̀ regulation èmi á fún ẹ ṣé orí bá ṣe wà yìí ìyàwó ẹ ó kọ̀ mẹ́jọ ten menstruation nídìí ó wá di mélòó ìwọ náà tún wá lọ wá sọ ẹtì kí báyọ̀dé bá ti wọnú ara èèyàn jù ó bá ní ìyàn láìsàn àìsàn yẹn wá tí wọ́n sẹkúlẹ̀tì adédọ̀ olórí adédọ̀ balẹ̀ adédọ̀ ìyàwó balẹ̀ torí ìdí eléyìí ọ́fíìsà àdìsá yọ̀ọ̀rọ̀ rúlò rẹ́gílẹ́tọ̀ kí náà wá sọ ọ̀rọ̀ Ade awole wole. Abori o pe ba ba nla kini mo ele ebi ni hey hey. Mo fẹ́ bá mi sọ with respect. Are you are you okay? Are you normal? Okay. O fẹ́ rí sáwọlé wọlé kí lẹ fẹ́. good àkọ́kọ́ sẹ́rí tẹ́lá fẹ́ pàbùkí ẹ pàbùkí ẹ má bẹ̀rẹ̀ pé bọ̀dá tẹ́yìn dùn bóyá pẹ́ fẹ́ báyàwó bí bóyá ó ègé sí kankan ẹ complain lórí ẹ̀ ṣùgbọ́n padà ilé mi mo ní àǹdẹ̀ mú fẹ́kẹ̀ mọ́ ṣẹ́ gbogbo rádà àdá tẹ́ ń ṣe lùlù ẹ má gbẹdẹ rẹ̀ níbi ìṣọ̀lá àṣírí ti túnú gbolo oh. àwọn ọmọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ yín o tí wọ́n bá mú yín sọ́wọ́ bí agolẹ́wà o. Oh. ẹyin ìwọ sọ bá Ọlágúdú. kí ló ṣe ṣe bẹ. wọ́n ń dín àkàrà ni tó bá débẹ̀ wà lọ bá wọn rẹwà. mi ò ráyè mi ò ráyè mi ò ráyè. ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ oríṣiríṣi ìkànnì mọ̀ nínú ṣé ẹ rí oúnjẹ ìgbàlódé kan ń bẹ ní èkó ilé oúnjẹ wọn kò sí ohun tẹ wá débẹ̀ tẹ́ rí kódà àwọn tó èkó wọn sàkà. Ah! ṣé kéńgbé mẹ́ta ni àbísẹ́ẹ̀kì. èyí kéyìí tó bá fẹ́ lóyún ìlú èkó yóò yẹ wá bàbá lè lọ. kékeré nù oríṣiríṣi ọkọ̀ níbẹ̀ lẹ́kọ̀ọ́ ọkọ̀ ojú omi ń bẹ ọkọ̀ ojú irin ń bẹ ọkọ̀ ọlẹ̀ ń bẹ ọkọ̀ tí ó mọ̀ rìn lágbède méjì kò ní délẹ̀ kò ní dókè ń bẹ gbogbo ẹ̀ níbẹ̀. Owó mi ìlú Èkó mọ́. Kí ni iye mo bẹ̀rù? Omi ò lè gbé ọ lọ. Omi tí mo bẹ̀rù omi. Tó bá jẹ́ ìní ò ní Tó bá wà lórí omi, tọ́kọ̀ bẹ́ẹ̀ yẹ̀ báyìí. Ọwọ́ kan jáde ní omi tó gbé òkè báyìí. Bó tún yẹ̀ báyìí, ìmí ò tún jáde tó gbé omi ní Èkó. Ah, ah, ah. A lè bọ́ nínú omi fọkàn ara rẹ̀ balẹ̀ tó bá ti jẹ́ ìní. Ẹ wo, sórí, wo ń dúró nájà rẹ̀ tó ń dúró kálukú tọ̀tọ̀ ni dákun wọn lómi ń bẹ lẹkọọ wọn lómi ọ̀hún tẹjú lọ ní sálálá kèé ṣe bí omi àbáwá yìí o. ìgbà tí èkó òkè ti a kù bí o sórí èkó tó ń wo òun kò sí yàtọ̀ láàrin ìlú èkó àtòkè òkun torí orí òkun báyìí ni wọ́n gbé kò sí téńté kò kanlẹ̀ níbẹ̀ lórí òkun. ẹ tí ẹ gbọ́ná wọ́n ní àwọn ológun rẹpẹtẹ ń bẹ lu èkó kódà wọ́n láwọn kan jẹ́ lámà. o parọ́ rẹ ni wọ́n bẹ àmọ́ kò ń ṣe lámà nìkan ni wọ́n pè oríṣi méjì ni wọ́n àwọn kan wà ọkùnrin wà àwọn obìnrin wà sórí àwọn ọkùnrin àwọn ni wọ́n ń pè ní lọ́mà sórí àwọn obìnrin àwọn ni wọ́n ń pè ní lọ́wúmánù. lọ́wúmánù àwọn obìnrin náà tún máa jagun kó jagun wọn jagun ilé ni wọ́n ń gbà àwọn yóò máa ń gbálẹ̀ ni. ìyún dà bẹ́ẹ̀mi bá dé kò lọ́wúmánù lèmi fẹ́ lọ sí. tẹ ẹyọ kúkúrú àmọ́ sólókò ni. kò sí ẹ dákun ẹja gbọ́ràn jẹ sórí mọ́sá níwọ̀ ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé mi lójú ọ̀rẹ́ mi ò rẹ́ sísẹ́ bá mẹ́mi dé kò àwọn aṣọ ọ̀gbàlódé ibi tí n ti mọ irú rẹ̀ lọ́kọ̀ọ̀kan mú mi lọ bá a ṣe yún lé ní. ẹlẹ́ẹ̀kejì ìwà fún ọ ní sakasaka mẹ́ta wọ́n nílé kò báyìí wọ́n máa ṣàwọn lẹ̀ ni ọba àṣà méjì tí ó kùn dẹ́mú ó gbé kan fáwọn. Ah, àlọ́ lójú kòkòrò ni ó mú ọmú láyà rẹ̀ ṣé wọ́n nìkan ni. Ah, ah. ẹ má wulẹ̀ tí ẹ̀kún lọ́ra yín ṣẹ́rí èkó wọ́n ń ṣe wọlé kó o fẹ́ẹ̀rí àmọ́ ọ̀nà kan bẹ lẹ́kọ̀ọ́ tó yẹ pé ẹ̀rù wú sàdáadáa hmm, àmójú orin ni gbówó ti tò lọ rè lápá kìíní owó tò lọ lápá kejì báyìí ọwọ́ máa kó sórí bó ti ń kó ohun béèyàn ti ń kó ohun ti ń dùn mọ́ ohun ah rédíwó kọjá ni yóò bẹ ọ méjì ní kéwù ló bá tán ọdún tó ti rówó ni. yá fi tọ́lọ́wọ́ sísan ní ìgbà hmm, sáwó mọ́. sọ wá rí látìgbà tó o tó lọ kò sí nǹkan kan kíní tí wọ́n fi bígbà táwọn bá fi ara rẹ̀ ṣe síléètì kí n túmọ̀ rẹ̀. <laughs> bó ti ń wòye bó ti ń wòye kódà wọ́n ta lé bàbá àríkẹ́ kò lè kawó sí mi kọtún mi. ṣé lè bá mi. tóbi tó. kò lè kà. owó ńlá mi kọ abẹ́ rí ni. ẹ kí wàá ní tí ń kọ́ ọbẹ̀ o. ọmọ ta lé ta lé wá. àwọn ah, ọkọ rẹ̀ lọ́wọ́. Àbá lájọ tó o tún fi kọ́kọ́ ìyá rẹ̀ tẹ́lifíìkì sí. Àwọn orí àbára rẹ̀ ò já. Ó kò yá mi lórí ìlú designer ni orúkọ ẹni tó ṣaṣọ ìlú ọkọ bẹ́ẹ̀. ìlú wọn gé ni wọn kò jẹ bísẹ́lì mọ́ wọn bẹ́ẹ̀ kọ. orúkọ ẹni tó ṣe lọ́kọ bẹ́ẹ̀. tí o wá rí ìtọ́wọ́ akọ apá wọn ọ wà bá ń kọ́ ọkọ mọ́ mi sí apá báyìí abẹ́ni tí ó hàn dáadáa gbàgbàgbà. ẹyin ìgbà kò sí sòrò nù kó tún ilé ìwọ́n bá fi kọ́ yóò fẹ́ gbẹ̀rún ẹ̀ẹ́dógún oníkíkún oṣù ìjọba yìí wọ́n kọ́ àmọ́ wọ́n sòrò fún ọ kódà yóò hàn ju tèmi lọ yóò rè jìjì òtúgbà tó bá fẹ́. oríire ah, abẹ sẹ́yìn oníkan. Ah. Ah. ẹ jẹ́ kó òun kọ́. ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà. ìwọ ọmọbìnrin ìwọ ni mo dàrẹ́tì ọ̀rọ̀ sí lọ́wọ́ ìná mọ̀gùlẹ̀ fàákà kì í sọgbọ́. bisikíìtì tẹ kó wájú tẹ gbàgbé àfẹ́fẹ́ tó tu mọ́sálẹ́wọ̀ ọ̀rẹ́ mi ló ń bọ̀ látòkè òkun ó sì gbàwé rẹ̀. ta ló jẹ́ mọ́sálẹ́wà. wọ́n ní tí wọ́n jókòó. gbọ́wọ́ sálẹ́wà. ṣe òkìlì àbísíkìtì wọlé ni abọ́kàn gbé wọlé dàrẹ́tì. Fẹ́mi lọ bá rí. Àbí àmì ẹtí ń bá rí. Ẹ dábàá sí ní ìdàrẹ́ sí ni wọ́n ń kalẹ̀ kúlẹ̀kùn. Ẹ dábàá dìde ìdílé. Èwo lórí ikú? Wo wo wo Ẹ mọ̀ pé òfin tó ti dé ápù lọ́dẹ bisikíìtì olé o pé wọ́n gbọ́dọ̀ máa rí sásásá lórí igbá lẹ́wọ́ tuulẹ̀ lẹ́tú wájú yẹlẹyẹlẹ báyìí ẹlẹ́yọ. ẹ wò ó lè mọ̀ sí mi mọ̀ torí ìyá ẹsìn lẹ́yìn ẹ̀yìn lẹ́ mèrè ọmọ lòun kò mèrè bóyá torí pé mo ti wà ní amles torí pé mo wà ní amles mi wọ̀sọ̀ọ̀sẹ́ ní oṣù àdá mi mọ̀ ẹ wà á lọ lórí ọ́fíìsì ẹ̀kọ́ bá ti yí mi o bẹ́ẹ̀ni nílò tí mo lọ mọ lọ wọ yúnífọ̀mù ìjọba wa mi gbogbo ilẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ sọ ọdún tẹ́lẹ̀ tẹ́ bẹ́ẹ̀ ti kẹ́tọ̀ lọ́dún tẹ́ bẹ́ẹ̀ ti kẹ́tọ̀ lọ́dún tẹ́ bẹ́ẹ̀ ti kẹ́tọ̀ pé ẹ ẹ ẹ gbàgbé àṣẹ láti kọ́ fàyàwọ́ kíkì oníhùwọlé wọ́n lọ fúnra wa. Òtúkọ́ bá wà wọ́n yìí fẹ́ o. Ẹ̀kọ́ mi lọ. Torí tí máa padà wọlé wọlé bá mi. Ẹ bàbá tá fẹ́ǹsì. Ṣé tọrọ jẹ́ǹsì? Èmi láyé ní gbogbo rẹ̀. Kéde èmi. Èmi wọ́n fi wájú tẹ́wàá tẹ̀lé mi. Ẹ máa kọ ojú ogun là ń lọ. Ọyẹ̀dá lọ. Níjọ́ rẹ̀ o. Ìwà àti ta ni. Ogun ẹkún báyìí, ogun ẹ̀rùn. mi gbọ́. yàrá gbọ́. ọ̀rẹ́ mi gbọ́. tẹ́tí kò gbọ́. àìmọ̀kan máa ń kọ́ bá ní ọmọ ń sọ ní dáláì mọ́ ṣe. bẹ́ẹ̀ni. òfin níṣẹ́ ró láwùjọ rẹ̀ ó sọ ní dẹ́ni ẹ̀yìn fojú gbà ẹni. àìnímọ̀ tó péye ó mú ní sí ni. kí ló yẹ ká wá? kí ló ṣe pàtàkì? ìmọ̀ ni. ó pè ní aláìmọ̀kan kò lórúkọ méjì òpè ń jẹ́ ẹ luli ẹ padà ẹsẹ ẹsẹ ẹ gbéra dá o ẹ rúdo. ẹ dẹ̀ bàjẹ́ gan ẹ rí officer of the ó ń bọ̀ lọ́ọ̀kan tó ẹ kẹ́tù pé ah ló ń bọ̀ yìí ẹ̀yin sọjú nù ẹ ṣe bí ìtẹ́ ẹ̀rí mi àbí ẹ ṣe bí ìtẹ́ ẹ̀rí mi ẹ wá ń kọ luli luli luli ṣe luli yẹn òun ló òun ló máa gbà yín kúrò nílé màá gbà ojú ẹ pẹ́ ẹ are you okay are you normal are you high. kí ni mo ṣe fún yín báyìí kó tí bá ṣe fún yín nìkẹ́ sọ. nígbà tí mo ti ń bá yín sọ̀rọ̀ kò yẹ kọ́ mọ̀ pé ẹ ti lu da òfin nìyẹn ni kí ló dé tẹ̀ wọ bàtà. sẹlẹ ni báyẹn ṣe ní ìdánmímọ nìyẹn. Hmm, irọ́ ni ọ̀rí dìm àbí gúrú màrájì ó dà nǹkan ń mi dì í ṣá ẹrúdò tẹ́ẹ̀bà rẹ ni sọ fún ẹrúdò èmi dẹ̀ máa jọyín lójú bí ilé ni ṣé ìwọ̀n mọ̀ pé àìwọ bàtà yìí ó lè cause a lot of damage fún liver yín àti kidney yín bẹ́ẹ̀ ni ah. because gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ fojú rí àwọn disease tẹ́ ẹ̀ fojú rí ó ti máa penetrate from your leg ó máa máa rìn bọ̀ ó máa máa rìn bọ̀ á gba pelvic yẹn kọjá tó bá dé pelvic lung ló ń lọ yẹn. rárá ni kí ni. sẹ́rin èké mi ṣàlàyé fún yín kó tí òye yóò pọ̀ ju nǹkan tó yé yín sẹ́rin hmm. níjọ mímọ́ hmm. bàbá ńlá tàwa tó fi ìjọ mímọ́ tó fi lélẹ̀ sẹ́rin hmm. bàbá tàtà àwọ̀ yẹn ó pẹ̀lú òfin àkọ́kọ́ nínú ìlànà wa ṣẹ́ẹ̀rì nínú ìlànà wa kí n wọ bàtà ìdí ni wípé nínú bíbélì hmm. nígbà tí ọlọ́run tó pe Mósè hmm. ó ní kó lọ sí ilẹ̀ kan kó lọ gbàdúrà fóun nígbà tí ó ń lọ tó ń lọ tó ń lọ ilẹ̀ yẹn báyìí ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní jóná ní gbogbo koríko tó wà ní ó bẹ̀rẹ̀ sí ní jóná hmm. bíbélì wa sọ wípé ẹ̀mí ọlọ́run fọ̀n ó ní Mósè Mósè Mósè pápá sálíbàtà ẹsẹ̀ rẹ nítorí ilẹ̀ tí ó wà ilẹ̀ mímọ́ ni ìdíwọ́ ní ìtàwọ̀ ṣe kí n bàtà torí ilẹ̀ táwa wà ó. ẹgbẹ́ ló sọ má gbá ojú yín mọ́ mọ́ mọ́ mọ́ fìlà sùtánà àbí jàlámì àtẹ̀wọ̀ ẹ kó sábàáyà ẹ ń sọ fún mi wí ń ṣe pé ẹ iye aṣọ tẹ̀yìn wọ̀ aṣọ sẹ̀lẹ̀ kan ni ṣé mọ̀ pábàáyà lẹ́wọ̀ yìí ńgbà tí ẹ ń kóòtù bá fún èmi ń sìn ìpèrè bíi ilẹ̀ kan oúnjẹ ẹ wà ń bẹ̀ ẹ̀yin lẹ fi náà sí orí koríko yẹn babalá baba woodlums làwọn babalá baba yín yẹn ah, màá dẹ̀ jọ yín lójú lé ni màá jọ yín lójú ilẹ̀ mímọ́ tán wá ń sọ lọ́jọ́ yẹn lọ́hùn ṣé ilẹ̀ mímọ́ yẹn ṣé ibi ìbàyí náà ń sọ. ẹ̀yin náà ti ẹ̀rù nǹkan kan náà ṣé tẹ̀yin bá gbé oúnjẹ sílẹ̀ ṣé lè gbà kéèyàn kan da ìdọ̀tí sí àbí nínú ilé tẹ̀yin gbé bẹ́ẹ̀dì sí ṣé ẹ lè gbà kéèyàn kan kó wọ bàtà tó níyẹ̀pẹ̀ kó wọ̀ wọnú ilé nínú ilé ọlọ́run láǹṣọ ilẹ̀ mímọ́ àgùdọ̀ wọ bàtà wọ bẹ́ẹ̀. wọn ò bí yín rí bẹ́ẹ̀ ni mo sọ sórí bóyá ń bá mi ágìrì wèrè ló ń wà o tìǹbà dẹ̀ mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ á gbẹ padà àbí nọ́ọ̀mà àyù hà máa fi tàmómítà máa kọ́ tàmómítà bò ẹ lẹ́nu. Ah, ọṣọ́fà lẹ́fẹ̀ẹ́ lọ. ọṣọ́fà dà ọṣọ́fà ni ọṣọ́fà eh, kò sí problem ẹ jẹ́ ká máa lọ ságodi eh. kán wà lọ gbára wọn. Thank you. ẹgbẹ́ mi lọ́wọ́ orí bíbẹ̀ ká lórí. tàbí wọ́n jẹ́jẹ́ la jẹ́jẹ́. sílẹ̀ ìṣe ṣùgbọ́n wọn náà káwọn lórí oṣù sẹ́nu tẹ̀rẹ́ tù yẹyẹ. sẹ́nu tẹ̀rẹ́ tù yẹyẹ kọ́ àwa bí àwa dé mi. ẹ jẹ́ àkókò gbogbo orí bí nítorí ọlọ́run. ẹ mo ní ẹjọ́ ẹ gbọ́ gbogbo kí ní ẹ mo ti gbọ́ tèmi ní. níjọ́ tá a ti gbogbo ara jó. wọ́n ní dákùngbẹ́ni ẹ̀yẹ tó di obìnrin tó bá mọ̀ kò jà àríkẹ́ òfin mọ̀ bẹ́ẹ̀ ló ti ẹ̀mọ́ ọjọ́ bí kò yẹ kó tó ìkúwọ̀ kó síwájú kò yẹ kú wò yìí àwítà ìrì ó ra dòrí ó ya dòrí dòrí lọ sọ sórí kí ni gbogbo ẹ̀ dáadáa yìí ẹ ní gbogbo rẹ̀ bá tẹ́sì mi rè á mi bó ń para tèmi lé ó jẹ́ ìrìn òkú ẹ̀jẹ̀ ló fà Ọya kọ́ wa ní ìfẹ́. Ẹ ẹ̀dẹ̀ mọ́, ẹ jẹ́ kí n sòdodo bẹ̀ fún. Ṣé ẹ̀rí Davido? Ọlá mi dé. Túpàá o. Chrissy Brown. Bẹ́ẹ̀ni sọ ìwé ló mọ̀ bẹ́ẹ̀. Gbogbo wọn, wọ́n gba collaboration, wọ́n fẹ́ sùn, wọ́n fẹ́ sùn. Ọwọ́ náà wà fún mọ̀ ọjọ́. Èmi rèé. Ó yà wọ́n báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ kò fún lọ́wọ́ yín náà lẹ́nu. Kò ní gbà wọ́n wá ní àwọn wá èèyàn tí ó jò wọ́n wá kó gbogbo wa jọ ṣé bí ìlú gbígbé olóṣù gbogbo abúlé ìlà wò tá àtúkọ ní ọwọ́ tí wọ́n wà ẹ̀wà wúni ẹ̀wà ẹ dákun mo tiẹ̀ ṣe mo ṣe ẹ bẹ̀ mí dáadáa ẹ bẹ̀ mí dáadáa. wọ́n yóò má fi yọ já. ó yà máa lọ lé mi. kò má bàtà mi sọ̀rọ̀. Ah, ah. wọ́n ní ọmọ gbọ́wọ́ ti pé yọ̀ tó ni. yọrí ibú òdòdó. wọ́n ti wú wọ́n ti wú ẹ mọ̀ pẹ̀lú ẹ̀pẹ́ bí. ẹ gbọ́ gidi ni o wọ́n yà dá o. ó lọ ṣe jẹ́ torí rẹ̀ kí ló dé. Thank tàwí fẹ́ fún. kí ló ṣẹlẹ̀. kí làwọn bá a sọ̀rọ̀ fún tàní lè ṣòdodo fúnra wa. àní kí ló ṣẹlẹ̀ dùn sí mú. ọ̀rọ̀ mi ẹni náà sálẹ́wà. lọ́sẹ̀ tẹ̀ lára tráfù wa. tráfù bo ìwé kò lọ ẹ tráfù là náà ni. ọmọ lọ sí èkó ó wá dé ó bẹ̀rẹ̀ sí ní wọṣọ àkísà ó ń wọṣọ dáadáa káàkiri ó gbé sórí ọlẹ ojú ọlẹ kí ni ojú bí abẹ̀bẹ̀ bí wáìpà bàálù kí ló dé. tó hm? náà ló kó náà wọ́n náà wọ́n sòkòtò tó wọ̀ ẹ̀ wọlé èkó tó ṣe kò dé sọmọ yẹn náà lọ́ra bọ́lá tèkó kéétẹ́ sí ní ayé báyìí sáwọ́ òde kò rí nẹ ẹ̀yọ́ wà lẹ́kọ̀ọ́ náà ẹ̀yọ́ ń wọ sọ kátó wá sáwọn yẹn gẹ́gẹ́ bí mẹ́lẹ́kọ̀ bóyá pé pé kò ṣe pọ̀ tó yẹ́rọ pọ̀ bẹ́ẹ̀ àkúdá ara lọ́pọ̀ lẹ́kọ̀ọ́ ìyẹn kí ló tó nǹkan kí ló wá sọmọ yẹn náà ti dàkúdá yà ẹ̀mí ló mọ̀ pé ọ. ebi ọ̀rọ̀ tí yẹn gbà pípé. àmọ́ calculation ni mo máa kà. kí ló dín dé ọwọ́ ẹ̀jẹ̀ kó àwọn òun ẹ̀jẹ̀ máa sọ pé olókun ló máa dín olókun kí ló dùn jẹ́ ọ̀sẹ̀ mẹ́ẹ̀ lára táwa ló fò táwa ló fò báyìí. Ah, wọ́n gán yóò pín fúnra rẹ̀ síbẹ̀ mi ni mo jókòó yìí síbi mo ṣe wà tẹ́lẹ̀ ilé ohun tó wà lára àdúrà yìí wọ́n ń ta ní tó wà lọ́wọ́ mi bí ẹn lẹ́gbẹ̀ẹ́ pé yẹn kọ́ lé mi ni ní ti mo kọ́ wẹ̀ ní tí kò máa mú ọ lójú ni kí ni ìdùnnú rẹ̀ nígbà rẹ̀ ní ọ̀bá ti ẹjọ́ kí ló ń tọ́ wá fẹ́ bàtẹ̀ bí wàá múna kankan mọ́ àkọ́kọ́ bá ti wọ́n rán ọ sí mi àwa wíjà ìròyìn pé dọ́kọ̀ dí èkó ni kó ló dé rẹ́pẹ́ òwe bẹ́ẹ̀ kó náà kún ẹnu rẹ̀ ná ọ̀rọ̀ tálíkà kún nu ẹ̀. tó dọ̀dọ̀ lọ́sọ̀ náà sọ pé àwẹ̀ yìí náà lè forí rẹ́pọ̀ ń tọ́ lọ èkó jọ̀hún lọ́mọ fi wé kó o sì. ní bangu yẹn mi. tí wọn náà rí i pé ń pè bangu. tó lọ́ọ̀ bá sọ̀rọ̀ ó pokùn so kọ́ ọ sọ̀rọ̀ ẹ̀ gan ni mò ń sọ fún ọ. ẹ̀bọ̀ ó ti máa bínú mi. ẹ kú jòkó. ó yà ẹ yà ọ gbogbo sọtọ sọ nǹkan ọmọ sálẹ wa bẹ́ẹ̀ ló yàrá ìlú ẹ bẹ sọtọ sọ. mọ dàdún yàyà ajá ni. dáadáa yẹ ká padà ẹni bẹ̀rẹ̀ nu mọtọmọtọ sì òde máa ń la ó flex ajára. sálẹ wa ni mo bá wá jàre kí ló ṣe ìdí mi ti kú nílùú òní fẹ́ fà ya ọmọ yẹn ọmọ mi dẹ̀ ni sálẹ wa tẹ̀ kọ́ńtà ìgbẹ́kọ̀ bẹ́ẹ̀ sí wà sí sàkáàtì sọ ẹ kórí bẹ́ẹ̀ ọlọrin ń lẹ wẹfà sójú báyìí tó yẹ kó rí bẹ́ẹ̀ dínkù báyìí bí kíní tata kùkù kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ìwọ náà wò tó tọkọ ẹ wọ ìwọ nìkan náà sí ìmọ̀ yìí kó máa wò tó sáà sí sọ́wọ́ tó tó polite kódà. àwọn èèyàn wọ kérésì mo wọ kérésì àkàrà inú ń bí ọ tí bá wọ kérésì lè ṣe nǹkan dẹ́pẹ́lẹ́ ti gẹ́gẹ́ kérésì fọ́lù kọ̀ tí mo bá wọ owó tó bá kérésì ẹ̀ fúnra mi. Eh, eh, eh. ó máa ń ṣe kíní kan. ọ̀rọ̀ yìí. pọ́ńgò lọ́wọ́ ni. mo wá ṣèlérí pé ọ̀rọ̀ yìí ò mú minerals débi tí ó mú pure water. kí ló dé? kí ló dé tó jẹ́ ọ̀rọ̀ ọmọ mi lẹ̀ ọ̀lẹ̀ rí wí káàkiri ẹ̀yin ò rí nǹkan mi ẹ̀yin ò rí nǹkan mi àní kò yẹ kẹ́ ẹ tún gbọ́wọ́ sí ibà ó yẹ kí n fọmọ ìgbòmọ yín lórí ni ẹ̀yin ò rí tọmọ tí yín lórí nígbà jẹ́ tẹ́ ẹ̀ pa tẹ́ ẹ̀ dẹ́kun rí tó bá yẹn ṣe dẹ́kun rí kẹ́ bọ́ yẹn ṣe lẹ́kùn kẹ́ ẹ̀ wo èkó kẹ́ ẹ̀ bọ́ ṣe ń wọṣọ èkó kẹ́ ẹ̀ rí báyìí ẹjọ ẹ dákun ẹjọ ẹ má bínú ẹjọ ẹ dákun ẹjọ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ mi ò rí àjọṣe yé rí. ẹ̀yin náà wo gbomi tó tó tó wà ń ta yìí omi yẹn bomi yẹn ṣe wá sí ó ti wà contaminated spirogyra wà mbẹ fungi wà mbẹ bacteria wà mbẹ so gbogbo wọn àwọn kata dẹ́sọ̀ yìí wọ́n ti kóra àwọn jọ́sọ̀ wọ́n ti wọ canvas wọ́n fẹ́ sùn wọnú ilé ọ̀dọ̀ ìjọba àwùjọ orí yìí tó àárín òru lomi ń wá sáàrin sùn mọ́ nítorí pé àánú bomi ọ̀bọ̀dá ni òru lomi gbà bẹ́ẹ̀. ẹ wo bí ẹ wo bí a máa é, bu yẹpẹ sí. ẹ lọ bu yẹpẹ sí wọn kàwé lè kọ ṣé ọlọ́ọ̀dọ́ ló kó o kà wọ́n ilé ìṣẹ́ ẹ̀fọ́ náà. ẹ bribe and corruption èmi ò ń gba bribe ṣé ó gẹ̀ ẹ́ mọ́ mi máa wo mọ́ọ̀tọ̀ ọ̀gẹ̀ yín ṣé rice bẹ̀rẹ̀ lára bẹ̀rẹ̀ yín. kí ló dé láti gbogbo ẹ̀ rà rẹ̀. ìjọba ni ìjọba ni. mọ tó ìbò síjọba ìjọba kan ló lè bò mọ́sọ̀ sí àná má jẹun sí mo rè kó mo gbé bò. Who are you standing here? Insult mother and father of me. What's nonsense? orí ẹ̀ ò pé máa fọ́ ẹ̀ kiri lẹ́nu àyù nà mà máa bá ẹ̀ ní tàmú mítà lẹ́nu. Ah. Anyway, I am the officer Adisa, popularly known as uh, Officer Gaji in the building. Anything about it in the building, ẹti wúdi oyin tí ń ti ta. So mo fẹ́ ó ṣẹ̀kẹ́ eh, omi dádìẹ̀ àti pọ́ọ̀tù ọ̀bẹ̀ wò. oh, ọ̀ ọ̀ tẹ́lítọ̀bẹ̀ òun kò lè ṣeé ṣe. Àmọ́ tẹ bá ní ẹ fẹ́ wo omi, ẹ láǹfààní àti wo wọ́n rí kankan àlébọ́ bẹ́ẹ̀. ọmọ sáré wa ọmọ sáré wa ẹkún mílẹ̀ ẹ gbọ́dọ̀ padà àgbọ̀ ẹkẹ wọlé ẹkẹ wọlé ẹgbọ̀ ọmọ sáré wa gbọ́dọ̀ kẹ́ pamílẹ̀ àwọn ẹgbẹ́ orí nǹkan mú ẹ̀ ọmọ ẹ̀ẹ́lẹ́ ẹ̀ẹ́lẹ́ ọlọ́run kò lè mú lọ́dọ̀ wọn kò sí náà débi tá à ọlọ́run ẹ̀wọ̀n ó rí well done well played offense number one nǹkan tí mo kọ́ ṣé lálára ìlú ẹ̀kẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ omi so that ìyálẹ̀ kan á ti wà evaporated á wá lè lọ expose ara ẹ̀ sínú that's good. kàwọn gan pọ̀ ju sẹ́ lọ. mo láì ka àwọn environment yìí o ó dọ̀tí dáadáa so màá lè ràn yín lẹ́wọ̀n fúnra mi so ṣé ibi màá lè bí kò ṣe ìṣẹ́ni bó ṣe ẹ̀kọ́ ìrè ẹ̀kọ́ ìdọ̀tí ẹ̀mú dàkárí wọ̀ ẹ̀fìyẹn ṣe pósítà sínú ilé. I will tell you pé officer of the law ló wà wájú ẹ̀ máa jọ lójú sóló rúbì. ṣé ó yẹ kẹ́ gbé òkúta blọọkì bíbá yìí so that omi tó fẹ́ gbàbẹ̀ jáde láti lè wọnú gọ́tà kó máa lọ sí Canada má gbàbẹ̀ dé Canada ẹ̀ blọọkì <laughs> ẹ̀. tó bá yá ó ní wọ sanitation ó ní wọ sanitizer ṣé kò yẹ kó yẹ kó mi gbàbẹ̀ yín jáde tó mi bá dárúkú sí ríǹsì ó wọ sọ̀rọ̀. so so yẹ kẹ́ blọọkì ẹ ni mo bèrè so yẹ kẹ́ blọọkì ẹ ẹ dẹ ti blọọkì ẹ nìyẹn ẹ fẹ́ kó mi yẹn dúró síbi so that ẹ lè ẹ fẹ́ kú sí mi lọ́rùn mi ní fojú sunkún mm. mi ní gbà pé kẹ́ kúmọ̀ lọ mi nígbà so jẹ́ kí n tẹ̀sí omi. àbọ̀ àbọ̀ ń di ọmọ yìí. àyè òkè mo fẹ́ tẹ̀sí bọ̀ òun òun mú ìjọba lọ́wọ́ fẹ́ tìjọba má ṣiṣẹ́ tó fẹ́ ṣe. sọ àgbọ̀ òun ó dọ́ra lẹ́yìn o ìwọ àtàwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ máa dé ọjọ́ ṣé bọ́ọ̀kì ó oh, wà ẹ̀ lè jẹ́ kí n lo tàmómítà mi. tàmómítà mi rẹ̀ fojú rẹ̀ méjèèjì kòrókòrò. fojú ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ pa ẹ o. Bọ́lá ìyá o. O fẹ́ pa kí ìyá o jọ. Ìjọba yẹ kó. Ìjọba yẹ kó. Ìjọba yẹ kó. Àríkẹ́ tó bá rí itú tí mo fi àwọn wọléwọlé lórí ibú ń padé mi. Wo wọ́n fẹ́ ti kíní orí ibú wọn ẹ̀rọ ìwé kìbomi báyìí. Tí mo gbà lọ́wọ́ mú báyìí pé àbáyé rẹ̀ fẹ́ bàjẹ́. Ẹyin mi tẹ̀ wá ń rò pé kò tún wáyé kó o kọ́ bẹ̀ sínú nọ́mọ̀ ń gbọ́ ẹ̀kọ́ bẹ̀ ni yóò dùn yàn tó wà ń kó nu. kó lè rè dáadáa ni tábà kó sínú náà báwọn tí bá gbé ẹ e lọ́wọ́ àbí ìgbà tí èèyàn bá kó ẹran sòróró sírin ní ọ̀sẹ̀ bó ti ṣe sírun yóò rè dáadáa kódà yóò hàn ju tèmi lọ sórí àbó fẹ́ kó hàn ni. àmọ́ ah, fẹ́ kọ́ hàn. ìwọ náà bá dára ilé ìkó ni. ó tún wá bá ń kọ́ sókè báyìí. ó kọ́ sókè a ní o já <laughs> o ti já jù olórí ibú àdùnní wọn ní kó jẹ ẹsẹ fún wọn náà ó lóun ò ṣe o. àmọ́ ti ṣe fún wọn kọ́kọ́ bá ń ṣe tèmi náà. <laughs> ọ̀rẹ́ mi <laughs>

àríkẹ́ ó ní òun fẹ́ kọ irú kíní tí mo kọ gbọ̀ látẹ̀kọ̀ tá a máa ń pè. àwọn ọmọ adára báyìí dákun. kò máa kó ń dùn yàn kó ń dùn yàn òun ni ò gbára dúró kò gbára dúró ní báyìí ẹ jẹ́ ẹ ẹ mọ̀ ṣe ẹ jẹ́ kí mi mọ bẹ̀rù kí n tẹ̀sí ẹ̀ lára yín wò bóyá ẹ rí i pé kò ń dùn yàn. màá gbà ojú ẹ o. màá gbà ojú ẹ mọ sí àwọn orí ẹ ò pé ni òun hùwà wèrè tó ń bí àwa nínú èyí fẹ́ gba ìgẹ́ lẹ́nu tiwa ọmọ yìí ni wọ́n wá rí mo sọ di òdòdó ẹ̀yẹ mo fẹ́ máa gbé mo fẹ́ máa gbó mo fẹ́ ìwọ́n ló fẹ́ máa nà mo fẹ́ máa skydiving mo fẹ́ máa skydiving òun tó ti ọ̀rọ̀ lẹ́nu. ẹ àdìsọ àdìsọ ó di tó di jàre. Ah, ah. pàtàkì títẹ̀ ní mọ́tò ọ̀nà àdáná nígbà tá a sọ wípé o ọmọ àwòrán ti kó bọ́ọ̀lù kòkó àbá ọ̀sẹ̀ ti bẹ́ẹ̀ jà níṣẹ́ lẹ́yìn tìlẹ́kù tó wá wá sí àbá yìí nígbà tó dára ẹ̀ ọ́n dà wà láàmú o ó ní wá fún wa lọ́rùn o ọ̀wà rẹ̀ tó wá wù ọ̀mọ́ tó bá tiẹ̀ wá burú fún ọ tó lóbi tọ́fẹ̀ mọ́ tó bá bí alábó sí lọ́rùn mẹ́fà. ìrọ̀lẹ́ ò ló fọwọ́ sẹ́lẹ̀ gbogbo awọ ti nà. àwọn ìwọ thirty three eighteen ni. orí ẹ̀ ni òkú. orí ẹ̀ tí ń bó ní ìsìtẹ́ ṣe blomblomblomblom. èmi tún ni blomblomblom. ẹ̀gbọ́n mi sọ blomblomblom. èmi bẹ́ẹ̀ ni mo. bàtà ìbàtà mi kọ́ èmi ò bàtà tó kí mu kọ́. ọmọ ọmọ tí bá ti bàtà ó mú kọ́. máa lu ẹsẹ̀ lẹ́sẹ̀ o. ọmọ tí mẹ́nu ata ni. ata ẹ̀wò ah. ẹ̀yin tẹ̀ ń jà ẹ jẹ́ sọ fún yín èmi tí mò ń fẹ́ gbọ́dọ̀ kú mo fẹ́ ó ní tí mo rí ẹ̀kí ọgbọ́n kò ṣe ní ọ̀gbọ́n tó mm. ti yé ìdúkọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pọ́nmọ́ ti fẹ́ tó àdìgbò mm-hmm. ah, mo sùn mọ́ láàlàálà tó. ọ̀dọ̀ barista. Joseph Bataille àwọn orílẹ̀ ni barista ti kú tó ti yé yín mo wá preview preview tí mo preview lọ́dọ̀ àwọn kan gbé wá gòdògbò ní. Mm. tó jẹ́ nǹkan jùlọ sí ìsàlẹ̀ wà nù ṣé tó jẹ́ kọ́ni sínú àṣìṣe pẹ́ tó ti gbà ẹ̀jẹ̀ mọ̀ pé kálẹ̀ wá ti ń yẹ̀yẹ̀ wá káàkiri. kó ní àmọ́ bẹ́ẹ̀. kó ní mílíọ̀nù ti fẹ́ ti fẹ́ yóò kàn sá wa jọ ọ̀gbọ́n náà mọ̀ ọmọ tẹ́bi pé ọmọ kò fẹ́ ká yìí kankan ìjẹ́mọ́ ìdínú tó ní àfi wá pé tí mo bá fẹ́ bí ìyàwó ìlọ́wọ́sẹ̀ wa ọ̀nà tá gbà yẹ̀wò tí mo rí pọ́pọ́ oògùn tilẹ̀kọ́ kásá mi lẹ́yìn tó ti yẹn nígbà bá ti fẹ́ bẹ̀rẹ̀ ojú orí àga yìí fà tuntun tuntun tuntun tuntun. àti jó lẹbi ọba nìkan jẹ àwọn ọmọ ìjọ ìwà kámẹ́rà jáde nù yín ẹ sì jọ ní àwa ẹ kàn gbé orí sọ́sà mi fi àá. ẹ̀dùn ọmọ ah, kí ló dé tẹ̀wọ̀n ṣe ń wọ̀ ẹ lọ ṣé ẹ̀wọ̀n jẹ́ family house ni ṣé o mọ̀ pé defamation of character ni wọ́n ń pè nǹkan tó ti wọ̀. defamation ni. But for me, that's how you 14 years, 14 years imprisonment with hard labor. Kí you. dé? Ṣé ìdẹ́mu tàbí ọ̀rọ̀ pàtàkó? Kí ló ń dọ̀dá mi? Wo bàtà yìí orí rẹ̀ péjà. Bàtà yìí bàtà mi. Ayé ìdẹ̀ ayé ìdẹ̀ lọ lójú ẹ̀mí yìí. Àgbẹ̀ ẹ̀yìn dáadáa orí wa máa ń pẹ́. àgbà mo tẹ̀ ẹ̀rí ẹ̀ méjèèjì pé bàdá ń dìdí ni bàdá ń jẹyìn bàbá ń jẹ́ ìyá ń jẹ́. ọ̀rẹ́ mi gbọ́ yàrá gbọ́ ọ̀rẹ́ mi gbọ́ tẹ́tí kò gbọ́. àìmọ̀kan máa kọ́ bá ní ọmọ ń sọ ní dáláìmọ̀ ṣe òfin níṣẹ́ ró láwùjọ rẹ̀ ó sọ ní dẹ́ni ẹ̀yìn fojú gbà ẹni àìnímọ̀ tó péye ó mú ní sí ni kí ló yẹ ká wá kí ló ṣe pa á sókè ìmọ̀ ni. ó pè ní aláìmọ̀kan kò lórúkọ méjì òpè ló pé ń jẹ́. ohun amọ̀lámọ̀ ohun tá ò bá mọ ìyá ló ń kó ọgbọ́n orí wọn ọ̀làjú wọn. lọ́nà ojúṣeré láyé kó má gbàgbé àtúbọ̀tán oníjìbìtì máa gbọ́ àgbà lọ́wọ́ mẹ́rin lọ jáwọ́. ta ló aṣọ uniform ṣé ọjọ́ kò uniform kò mú odidi ìjọba kò dẹ̀ rí bọnú omi odidi orílẹ̀-èdè kan kò dẹ̀. ṣé àkẹ́dọ̀ kike ololo o ko kin da lo su e ki lo dan nan da be ta ta ka ta ci ruwa na won di e ni eh ne ne ai ke je ke ani me a ko ni o pe ni ni o ni o pe ni na dájú ẹ̀ àbí wẹ̀rẹ̀ yẹn ló ń mú owó owó aláwọ̀ ó yà ló lórí iṣẹ́ mi ni àdájọ́ yẹn mi ń díbọ́ tàbí díbọ́ àbẹ́rẹ́ òfin náà tàbí lọ́dọ̀ tó bí àbúrò tàbí lọ́dọ̀ tó bí àbúrò òfin òfin tó wàhálà tó lọ́dọ̀ ẹ̀kọ́ ìjọba ìjọba ìjọba òfin jọ. kí ni dẹ́sí kàjẹ́ kàjú ìbọn ni wọ́n ní ìwà dẹ́sí kàjẹ́ kàjú ìbọn ni wọ́n ní ìwà wọ́n ní kẹ́lẹ́ máa kọ́ mi bí wọ́n fẹ́ wọ́n rẹ̀. kí ni ọbẹ̀ kọ́ mi bí wọ́n rẹ̀ kàjú da beni su da kuma dan bana ka je ka dibo mun wani bọ̀ ẹ̀kútẹ́ ilé ìparamọ́ lòmùlòpọ̀ ti kàn jọ̀gbọ́n yọ ilé rọ̀gbọ̀n ẹ wá wo omi tó fi wẹ̀. gbẹgbẹgbẹ lórí irọ́. ẹ wo omi tẹ́yìn sùn. gbẹgbẹgbẹ lórí irọ́. ilé ìjàlẹ̀ sí yín kọ́ o. gbẹgbẹgbẹ lórí irọ́. fungus paridaira. gbẹgbẹgbẹ lórí irọ́. ha ha n bolo sí mọ. ẹ má jẹ ẹ ní sùn. bó o ṣe wà yìí bẹ́ẹ̀ bá lọ sẹ́lẹ̀ ìyàgbẹ́ ìyàgbẹ́ lọ́nà gbẹ́ni sọ̀rùn kábíyá sókè tí wàá bíyà rẹ̀. kábíyá ah! àwọn ah, bó ṣe mójú sùn. òbí ṣe ń la. ọmọ èké. ìyá rẹ ti kú ni orógùn ìyá rẹ ní wù ọ́ táwa ní tọ́jú rẹ. ọlọ́run ló ń tọ́jú wa súnmọ́ kó bá wọn. fẹ̀yìn ẹ̀ ní. ọmọ ọmọ ọmọ wòlé wòlé bọ̀ ẹ̀kútẹ́ ilé ìparamọ́ ènìyàn kó sì kọ̀dọ̀ báyọ̀ ilé rògbò. ẹ wá wo mi tó fi wẹ̀. tó fẹ̀ gbúgbẹ̀ lórí irọ́. ẹ wo ibi tẹ́yìn sùn. tó fẹ̀ gbúgbẹ̀ lórí irọ́. ilé ìjàlẹ̀ sí yín kọ́ o. tó fẹ̀ gbúgbẹ̀ lórí irọ́ tẹ̀ mọ́ṣẹ́ yìí méjèèjì gan-an tẹ́ẹ̀mọ̀ jùjà lọ ẹ̀tún wá fẹ́ jàjà ẹ̀gẹ́ torí owó ẹ̀wọ̀n àjà torí ọkùnrin ọkùnrin tó ẹgbẹ́ tó yẹ bá rọkùnrin báyìí tó bá ní jòbá ó yẹ kó pa ọkùnrin báyìí kó jẹ́ kéjì ọmọ lọ ni. bí ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò máa bẹ́ ìyìn èèyàn gidi. bẹ́ẹ̀ ló ti ń jàre já sí òun wò wọn ni wọ́n tún lọ́kọ́ lo èkó jè mí lọ. àwọn sáàmù òun ní kọ́kọ́ ni òògùn wọn ni kí wọ́n bí kí wọ́n ti jọ sí wọn eh. tó ti ẹ̀rí wọn tó kó gbogbo ẹ̀rọ ra bí egún tó ah, ah. ṣe lápò kí o kó ti. ọ̀sẹ̀ wọ̀ wọ́n kún sọ. ó ebú ti rí ó dàbí àkọ̀mọ́lẹ̀ ètò ṣèlórí yín ò pè á àwa tá a rè kó tá a dé àmọ́ tó ń ṣe ìgboro. ló sì ti kórin ní ọ̀rẹ́ rẹ̀ náà. adákùnbá wọ ọ̀rẹ́ mi bó ti bẹ́ẹ̀ ẹ wá sórí ẹ wá jà sọ́kò. mo ní wọ́n my friend tí mo ní. ìjọba bẹ́ẹ̀. adé ẹlẹ́jẹ̀ yóò sá nígbà tí a kò lè. bẹ́ẹ̀ ni báàlì ẹ ṣe ogún ṣoṣọgbọ̀n àgbo tàwa tó máa dé ó ga o ìjọba ìsàlẹ̀ wa ọmọ ìsàlẹ̀ wa ẹ̀kú pé kí n sọ̀rọ̀ ìjàrà ni fún wọn ni mo fẹ́ rí ẹ. Gbogbo ẹni ní sọ láti. Thank you ṣé owó ìbá pé kòrò bẹ́ẹ̀ náà. ẹ mo fi lẹ́kọ̀ọ́ rẹ̀ lọ. ni tó mm. ráwọn méjì tí ń sórí kejì rẹ̀ tọpẹlẹ bẹ́ẹ̀ gangan ní ń pè ní sáwù èmi gangan pàpà ìpàpà wọn. ọmọ sẹ́mi ni wọ́n kéèyàn dénú iṣẹ́ ìjọba tẹ̀léra wọn ọmọ méjèèjì bèbí lẹ́nu iṣẹ́ mi ẹ̀ sàtì ní mí. orí gbogbo ìròyìn tó kà látàrí wọn. ìwọ bá fẹ́ sọ gan-an. ẹ̀ mọ̀ mi ìyẹ́bọ̀ làkò ìwọ bá ti sọ owó fọ́tò ìwé kókò yìí o tí ì fojú kẹyẹ kò tí yẹ tó o ní bí mo ṣe ń wọ níjọ mo ti kọ́kọ́ rí ọ the first time I meet you on the road tó ti yọ ni face mi ti kọ́kọ́ ta mi tí ọ tó mo ti kọ́kọ́ ọmọ kéèyàn kọ́ fi ètí ọmọbìnrin lọ́dọ̀ àti wẹ̀ àtijọ́ náà ni ìlú. èké alálẹ̀ mi èké alálẹ̀ mi máa ń tì mí wọn ń borí mi lẹ́ẹ̀kan tó ọlọ́ọ̀lẹ̀ fún ọ̀dẹ̀ wo tí mo tó nǹkan mi ti ń jẹ. ọmọ pẹ́ bọ́lá àbùsà ni yìí ìgbẹ́ yẹn bá ti rí ẹgbẹ́ ra àwùjọ kan báyìí yóò máa fi lánàá yóò tún lọ yóò tún bọ̀ yóò tún wò pé ah, ẹ̀bùrà máa rí ẹ̀kan ni àkọ́ni o wọn náà gbogbo kan tó kó yìí láì sáàmà tẹ oríṣiríṣi kọ́lọ̀ ló ń fásán ni fásán ni nǹkan ọ̀jára wọn náà ló jẹ́ kí wọ́n wò ó. o lè jọra wọn bó tí ń wo òun ṣé kékeré ló pè mí kéèyàn rè kókó dé ó máa dúró òkòdò tí mo kò kí n tó dé kò rí mm. bí yóò bá sì mú un múra tó wo yóò lówó gidi lọ́wọ́ tí ì mú un bó ti wò yìí àwọn biscuit ni wọ́n mọ̀ ń sin bí ipò kódà ó fowó wẹgbẹ́ wọn ni kó o tó lè fi irú nǹkan tó ń bọ̀ lọ́wọ́ mi ní kí ẹ. ah òun ṣe báwọn ló ṣe sọ ọ ní fun girl bó ti wò mí òun ṣèmi nìkan mo dúró pásọ fi kún so fun girl don stop me. fun girl to pass on. torí ìmọ̀tò yìí ọ̀gá wọlé wọlé lẹ́yìn ìyá bóyáwó mi ní kùrú ju tó yọwọ́ tí mo yọ ìgbàlú ó ní pé mo ní lẹ́ẹ̀tì wọn ni ó ní wọn máa lọ ìfẹ́ lọ́pọ̀ àníwá nígbà yóò ṣe àwọn àti ẹ̀wọ̀n ti rí kò fi bá sínú àti mìíràn wọ́n tẹ̀sẹ̀ máa ń ní ẹtí lọ gbowó ọjọ́ tó ti yọ ní ìlú tó mọ̀ tó ti jẹ ayé sọ̀rọ̀ ìgbàlú wa expect to marry you. ọ̀fẹ́ mi mo dáná mo rí i bọ́ọ̀ ti fún gbogbo ẹ̀rọ ajé àlùbọ́sà yìí wọ́n fẹ́ rí èrò dákun wò mí látòkè délẹ̀ ọmọdé oníbẹ̀ẹ́nú àbáyé tó múra bẹ́ẹ̀ ti múra kò má ṣe èmi lọ sí èkó mo dé ni mo kó fásọ̀nbọ̀ mo kó gebọ̀ bójú mi dáadáa tó bá bá sọ̀rọ̀ má má bá mi sọ àwọn ọ̀rọ̀ wọn ò fẹ́ wọn ò fẹ́ èmi àti yòó yẹn rárá ṣùgbọ́n náà ti ẹ̀dùn mímọ́ tí o rọrùn kẹfẹ kọ́kọ́ sọ sọ́wọ́ rẹ báyìí kó wá gbé sétí kó wò bí ẹ yóò dùn rẹ létí. ọmọ ìsàlẹ̀ wa mo nífẹ̀ẹ́ rẹ i wan marry you. ni ọ̀rọ̀ gidi ni. Mo ò lè fẹ́ ọ, èmi àti yòó ti ní. Èmi ọ̀tọ̀ ìfẹ́, owó ìfẹ́ ń tó ti yọ gbogbo owó tá à ń san fúnjọba ọ̀dọ̀ mi ní kọ́kọ́ dé tàkàtàkà wọn àkọ́kọ́ mi. ìjọba wù mí ní kọ́kọ́ mọ ìwé ní owó ìjọba tí wọ́n bá sì ti pé mi ní ìsìn èmi ò máa kówó ara mú ìwọlé ọmọ kówó sí gbogbo iná kọrí kọrí. eléyìí ló kù lásán ọ̀dọ̀ àtọ̀ tó kó rọra bíi tẹ̀lé wọn. ẹgbẹ̀rún káàtì àtọ̀fẹ́. mi kí ni tọ́ múra bí ọmọ primary. ti pọ́ ọ̀fẹ́ lọ bẹ̀ wò kó tó ti pọ̀ ọ̀dà fún mi bí a fi lè parí gbogbo ọ̀rẹ́ wa ń bí torí gbogbo bí mo ti tó àti bí mo ti ń darí èmi tí ṣe wà wájú ẹ̀. ọmọ kan ló ṣẹlẹ̀ wọ́n mọ̀ rò. má rò. wọ́n sọ pé díẹ̀ mọ̀ rò ìwọ ló èmi tó bó ti dúró èmi mọ̀ wọ́n ìwọ òun rò. àmọ́ wọ́n bó ti wá sọ ìran wọ́n mọ̀ rò. ẹ̀ẹ́dọ̀gbẹ́gbẹ́ náà lòdì bá mi mo wù ọ́ mo wù ọ́ ìlú ìlú ẹ̀kọ́ ni mo di <laughs> mo sì lù ú. tó ọba iṣẹ́ irú mi tàbí wa ọmọ tó sáyé wá ah, ọmọ gbádùn òun ni ah, èkì ọlójú èkì ọláyà èkò kí ọ lẹ́yìn. ó lè gbẹrù mi báyìí. ẹ wá gbà sáko yọyọ ní ọyọ. kódà kó yá kó yọyọ. tí tó wá já yọyọ èmi rè táyà mi kò sẹ́rù tí wò lè rù táyà tí wọ́n fi sórí ọkọ̀ tí wọ́n fi kó àwọn àtàǹkàǹkàn wálé láti ilẹ̀ yàjà abúlé àwọn èmi tí wọ́n pè rẹ̀ ara mi wọ́n ti yọ káríà èmi káríà gẹ́gẹ́. ó dàgbà jọ̀rọ̀ ọ̀rẹ́ mi gbọ́. yàrá gbọ́. ọ̀rẹ́ mi gbọ́. tẹ́tí kò gbọ́. àìmọ̀kan máa ń kọ́ bá ní ọmọ ń sọ ní dáláì mọ́ ṣe. bẹ́ẹ̀ni. òfin níṣẹ́ ró láwùjọ rẹ̀ ó sọ ní dẹ́ni ẹ̀yìn fojú gbà ẹni. àìní mo tún péye ó mú ní sí ni. kí ló yẹ ká wá? kí ló ṣe pàtàkì? ìmọ̀ ni. ó pè ní aláìmọ̀kan kò lórúkọ méjì òpè ló ń jẹ́. ìtọ́jú wọn ìmọ̀ wọn iṣẹ́ ibi náà fi ń ṣe. gbọ́ná o jẹ́ ṣeré láyé kó má gbàgbé àtúbọ̀tán. oníjìbìtì máa gbọ́ àgbà lọ́wọ́ mẹ́rin lọ jáwọ́ kó má bákan dín nínú iyọ̀ ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhùn tẹ́tí kò gbọ́ o. ọ̀rẹ́ mi gbọ́. máa gbọ́ máa gbọ́. ọjọ́ rẹ ó sọ ní dẹni ẹ̀yìn fojú gbà ẹni àìnímọ̀ tó péye ó mú ní sí ni kí ló yẹ ká wá.